tuntun tí mo fẹ́ ṣe àfihàn wọn lẹ́nìí ni arákùnrin Kabiru Ọládipúpọ̀ tí gbogbo àwọn olólùfẹ́ wọn ń pè ní DJ Silver o1 wọ́n jẹ́ òṣèré àti DJ wọ́n jẹ́ ọmọ bíbí Igbóọrà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n a bí wọn ní ìsàlẹ̀ ọjà ní Agége wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré àti DJ ní ọdún 2009 ìfẹ́ wọn sí iṣẹ́ òṣèré àti kí wọ́n máa fi orin dá àwọn èèyàn lárayá ti jẹyọ nígbà tí wọ́n sì wà ní iléèwé àkọ́bẹ̀rẹ̀ wọ́n lọ sí iléèwé àkọ́bẹ̀rẹ̀ ní Central Primary School Agege iléèwé girama ní Nawaru Islam Agege wọ́n lọ sí iléèwé gíga ní Ọ̀ṣun State Polytechnic Ìrẹ́ oúnjẹ tí wọ́n fẹ́ràn jù ni amala àti gbogbo oúnjẹ òkèlè wọ́n dẹ̀ fẹ́ràn láti máa ṣàwàdà lọ́pọ̀lọpọ̀ wọ́n ní iṣẹ́ DJ àti òṣèré tí wọ́n yàn láàyò kì í ṣe torí pé ẹnìkọ̀ọ̀kan fà wọ́n sínú rẹ̀ ṣùgbọ́n ó jẹ́ iṣẹ́ tí wọ́n fẹ́ràn tọkàntọkàn. ògo tuntun arákùnrin Kàbírù Ọládipúpọ̀ tí gbogbo àwọn olólùfẹ́ wọn ń pè ní DJ Silver 01 àwọn ni ògo tuntun tí mo ṣe àgbéyẹ̀wò wọn lónìí.